báwọn ọmọ ènìyàn bá lè ṣe bí ẹranko ńgbà míì ìbá dà ìbá sunwọ̀n ilé ayé ìbá ṣe é gbé ẹ wọ̀ bọ ọ̀bọ láńgídò. ẹ jọ̀wọ́ ẹ fàyè lẹ̀kẹ́ wo ohun tó ṣẹlẹ̀ ń bì í ẹ wò àwọn àgbọ̀nrín yìí wọ́n ń gbìyànjú àti narùn sókè kan jẹun ṣùgbọ́n ẹnu wọn ò débi ewé ọ̀bọ tó sì wà lórí igi tó jẹ́ pé ṣe ló mọ̀ ọ́n fò káàkiri orí igi kò ṣe méní kò ṣe méjì ó tẹ ẹ̀ka igi ní ibi tí ewé yìí wà ó tẹ̀ sí wọn kí wọ́n lè ráàyè jẹun òun yìí kúkú jẹwé. ebi sì lè máa pa òun náà kó mọ̀ tí ì rí nǹkan jẹ látàárọ̀ ṣùgbọ́n ó ran àwọn tí ń jẹwé lọ́wọ́ eh, ọlọ́run tí ó ṣètò eléyìí yóò ṣètò náà ẹ ṣàánú èèyàn ó di dandan kó náà ráàánú gbà. òun lẹ ti rí yẹn o èèyàn mi ọmọ tó yẹ ká kọ́ lára ẹ̀ ni wípé bí nǹkan ò bá wúlò fún ọ wọ́n torí ẹ̀ kò jùnú nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ tí nǹkan ò wúlò fún wọn á dá sórí àkìtàn ẹlòmíì tó nílò rẹ̀ yóò ṣẹ̀ wá mọ́ wá kiri lórí àkìtàn àwọn aṣọ tó lò mọ́ àwọn bàtà mọ́ dànù sórí àkìtàn fẹ́lòmíì torí n tí ò jọ̀wọ́ lójú yẹn ó jọ ẹlòmíì lójú àti wípé ten thousand tó wà lọ́wọ́ rẹ̀ ń tó rò pé bóyá kò jẹ́ nǹkan kan bẹ́lòmíì bá rí one thousand nú ẹ̀ yóò dàbí one million lójú rẹ̀ ni ẹ jẹ́ mọ̀ sórí fúnra wa ká mọ̀ ran ara wa lọ́wọ́ ká mọ̀ wọn fi ṣe kàkà kékun mọ̀ jẹ̀sìsì á fi ṣàwàdànù ìgbà míì àmọ́ ṣe bí ẹranko lóòótọ́ yorùbá máa fi bu ani wọn ni ọmọ ọmọ tí yorùbá bá pè lẹ́ranko èébú ni o ṣùgbọ́n nígbà míì àwọn ẹranko gan ìwà wọn dáa ju tàwọn èèyàn lọ nígbà míì ẹ̀kọ́ kan rèé o tó yẹ ká fi kọ́gbọ́n ó dáa ẹ jẹ́ n sáré sọ̀tàn yìí kó lè yé wa dáadáa mo mọ ìyá kan lẹ́kọ̀ọ́ hmm, iṣẹ́ agbálẹ̀ ní í ṣe ní mínísítírì kan lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n ní gbogbo ìgbà a máa tẹ̀lé ọ̀gá rẹ̀ lọ́lé yọ́ọ̀rẹ̀ bá tún léṣe ó wá dọjọ́ kan ó délé ọ̀gá rẹ̀ ibi tó ti ń tún léṣe ló bá sí freezer ní nǹkan kan bá rùn jáde ló bá ní a ah, ọ̀gá kí lẹ gbàgbé sínú freezer a ah, ọ̀gá ní àwọn ọmọ kan ti paná nídìí freezer ó ní kó yẹ̀ wò níyà bá yẹ̀ wò ìyá bá rí wípé nǹkan nu adìyẹ tó ń pè ní gizzard ló wà ń bẹ̀ ó ti fẹ́ẹ̀ bàjẹ́ lọ́gá bá ní kó lọ dànù pé a ah, òun ò láìkì òórùn rẹ̀ ìyá tẹ́bí sì ń pa tó jẹ́ pé ó kékeré ló ń gbà lówó oṣù ló bá gbé ló bá lọ tọ́jú ẹ̀ dáadáa ó fọ̀ mọ́ ó fọ́ mọ́ tónítóní ó tún dín eh, nínú ilé ọ̀gá rẹ̀ náà ni nígbà tọ́gà máa lọ tó máa bọ̀ ọ̀gá bá gbóòórùn pé ìyá ń dín nǹkan ìyá ló bá yọjú sí ìyá ní kíṣìnì ìyá kílẹ̀ ń dín bẹ́ẹ̀ tí gbogbo ilé ń rùn báyìí ẹ jẹ́ abáyín wo ẹ wojú ọbẹ̀ ẹ múyàn ló bá rí wípé gízáàdì tó ní kíyà lọ dànù nìyà ń tún dín ló bá yẹ gízáàdì wò ló bá rí wípé gízáàdì sì ṣe é jẹ ẹmẹ́ni kò ṣe méjì lọ̀gá bá gba gbogbo gízáàdì lọ́wọ́ ìyá gízáàdì tó ní kó lọ dànù tẹ́lẹ̀ tí ò wúlò fún ọ olówó ni ọ ọlọ́lá ni ọ ọ̀gá ni ọ ní mínísítírì ṣùgbọ́n ìyá tó jẹ́ afọlẹ̀ agbálẹ̀ tó yẹ kó fún pé kó mọ̀ mú lọ ó tún fi wọ̀n bílíkì wọ̀bìà ó tún fi gbà padà lọ́wọ́ rẹ̀ kì í ṣe pé bóyá sì fẹ́ jẹ gízáàdì hùn ó fẹ́ fi ṣèkà fún ìyá yẹn ni àrà ọgbọ́n tá a kọ nínú fọ́nrán yẹn rèé kó lè yé wa dáadáa ẹ jẹ́ àwọn ṣàánú fúnra wa ní tí ò bá wúlò fún ọ tí wọ́n fẹ́ dààmú lè wúlò fẹ́ lòmíì má torí pé o fẹ́ fi ìyà jẹ tàbí o fẹ́ ṣèràn kan tàbí o fẹ́ fi iye kó o jù lọ kó o wá dènà oore tó tọ́ sí i nígbà tí tiẹ̀ ò tí ì dé tá mọ̀ bóyá òní ó ṣàtọ́nà oore tí ń bọ̀ lọ́nà fún ọ. ẹyẹ wo ń tàbọ̀ ṣe ń bẹ̀ ọ̀bọ tó jẹ́ wípé ohun ìjẹwé ṣóòótọ́ ọ̀bọ ládídò orí igi lòún máa ń fò káàkiri ṣùgbọ́n kì í jẹwé ó sì rí àwọn ẹranko míì tó nílò ewé yìí ó sì tẹ̀rí ewé ba fún wọn láti jẹ àwọn yẹn sì jẹun yó inú wọn dùn ọ̀bọ tẹ́ ń wò yẹn gan bóyá bí ń pa ṣùgbọ́n torí àánú tó náà ṣe òun náà bá láàánú pàdé ẹja mọ ṣàánú fúnra wa ká lè mọ rí àánú gbà ẹ ń bá ṣàánú ló máa ráàánú gbà ìwọ náà wá ń pín fọ́nrán yìí ẹ ẹ̀kọ́ tó ṣe ẹ̀kọ́ nù wo kíláàsì tó ṣe ẹ̀ jáde ẹ̀kọ́ tó ṣe ẹ̀kọ́ yìí ó yá fi ṣíṣe ó yá practice ẹ̀ o ń pín fọ́nrán yìí ó lè mọ́ wúlò fún ọ̀hún tí mò ń sọ ṣùgbọ́n yóò wúlò fẹ́ lòmíì bá ń pín bọ́bọ̀ ṣe ṣe nínú fídíò tó fi ń merí tó fi ń ṣe hmm, ọ̀rọ̀ ọlọ́gbọ́n rèé o fídíò ìkọ́yàn lọ́gbọ́n o jọ̀ọ́ bá ń pín kò kalẹ̀ kò ka òkò kẹlòmíì náà lè rí kó fi ṣọgbọ́n bóyá bá bá ń pínrú eléyìí láàrin àwa ènìyàn tá à ń kọ́ tá à lo ẹ̀kọ́ tá à ń látara àwọn ẹranko tá a fi ń ṣọgbọ́n bóyá àwùjọ wa ó da jù báyìí lọ ẹ bá ń pè kó kalẹ̀ kó kakọ̀ ọ̀gbẹ́ni Bobby lórúkọ tèmi bẹ́ẹ̀ bá ti darapọ̀ mọ́ ìkànnì yìí ẹ darapọ̀ mọ́ wa àwọn nǹkan táwa ń ṣe ń bì rè tá a fi ń gbé èdè Yorùbá lárugẹ tá a sì fi ń kọ́ra wa lọ́gbọ́n agbájọ ọwọ́ làwa fi ń sọ̀yà ń bí o àjèjì ọwọ́ kan ò gbẹ́rù dórí wọ́n mọ̀ retí kẹ́ darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí sì mọ́ gbàgbé ẹ̀kọ́ ìmọ̀ràn yín sábẹ́ comment section láì gbogbo ẹ̀kọ́ tẹ̀yìn bá kọ́ ń bẹ̀ ẹ fi hàn àwọn ọmọ yín ẹ fi hàn ara ilé ẹ fi hàn ara oko ẹ fi hàn àwọn èèyàn kí wọ́n lè mọ̀ wípé ó yẹ ká mọ̀ ṣàánú ara wa. kò ní jù báyìí lọ lẹ́nìí á fi re pàdé nínú fọ́nrán míì ẹ ṣeun o.